فمن وجد فليدعوه بإذنه فمن وجد فليدعوه بإذنه ومن خاف لا يمشي على أثره ومن تبع النساء والله والله ومن تبع النساء والله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جبي ونصبي وعمدي وخطئي وكل ذلك عندي اللهم اغفر ما قدمت وما أخرت وما أخرت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام الكفر والله سبحانه وتعالى الله تعالى تسدع قوة تسدع هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا فكان يوم فوارس ويعقوب من واحد gbogbo àpáta jókòó àtàwátà nǹkan wà ń ọmọ nìyà pé ìgbà ọdún sẹ́yìn sí ọ̀rẹ́ ni á ti gbò ibi tó wà bàbá àti ìfọwọ́ rẹ̀ sọ̀yà ní bá wà ń náà kò ní ṣe é ṣe fún akápọ̀ rẹ̀ sọ̀yà náà ní wà ní ìgbà ọdún ọba ìrìnjọ nínú ṣe lámìyà kó àjẹ́mù kankan tẹ́lẹ̀ ọlọ́ni ìlẹ́kùn ẹ̀ẹ́jẹ́ nǹkan tẹ́lẹ̀ kí wọ́n rẹ̀ lọ lẹ́yìn náà lọ́lọ́wọ́ ajá àwọn jẹ́ nǹkan tó bá yá kú ṣùgbọ́n lọ sọ ní méjì kéèyàn lọ náà dẹ̀ra àbí máa lọ sígbà kejì rẹ̀ yẹn làwọn àbá sọ ilé kò sílé kan fún ẹ̀dá ọmọ nìyàn tí ó máa gbé lẹ́yìn tó bá ti kú àyàfi ilé tó kọ́ fúnra rẹ̀ nígbà tó wà láyé tó lóòrùn ó bá kọ́lé náà pẹ̀lú dáadáa tó kọ́ dáadáa tọ́ọ̀bà mẹ́sìkánù tó ibùgbé rẹ̀ lẹ́yìn tó bá kúrò láyé yóò máa jẹ́ ibùgbé rọ̀ yóò máa jẹ́ ibùgbé ìrà wà ń bà náà àbìṣọ́ wà ẹgbẹ́ kọ̀ọ̀kọ́ dáadáa yóò tó bára rẹ̀ níbẹ̀ yóò rí pé ibùgbé ìlera lórí pé tó máa mẹ́jà wà ní ibùgbé ìlera náà kó sàánú wa ní torí náà wọ́n ní ládàá ọ̀lùmẹ́rin ìbáàdà lè lọ́ọ́ sí mẹ́sìkánì إلى الذي كان قبل الموت فنعطي بعد يومين وليوا نسرعه لا تعرف من نور بعد الموت ومن بالكل كانت nínú àmùsùnà láti ká orí yẹn tó ti fẹ́ra ọdún secondary student náà ó ní كانوا من زوجها عن الموت يكتمها إلا التي كان قبل الموت نصفا فأشهدها إلا التي كان قبل الموت بانها فإن بنانا بخير فتمكنه وإن بنانا بشر خاف فأتيها ونبلا متجر خاف منها ọ̀bùsúnà ẹ́ ní tíra yìí wọ́n gbé ní fàrídọ̀ ọ̀bùsúnà fàrídọ̀gbà àmùsúnà fàrídà olórí ẹwà lórí ẹ́ tó tẹ̀lé ra wọn bẹ̀ náà abẹ́mọ̀ tó sọ̀rọ̀ nípa ẹ̀mí tíra ní àwọn orí díẹ̀díẹ̀ wà náà nípa ọ̀bẹ̀

kò sí ẹni tíjọ sí tó sí lójoojú àyàfi Allah ló jẹ́ tó bá mùsùlùmí bá dúró pé alhamdulillah àwọn àfáà sọ pé láàmù lè ìkìsọ́ wàlìgínì wàlìgínì tẹ̀ṣẹ̀kọ́ ìkìsọ́ ọpẹ́ yẹn àti ní àdáyẹnrí fọ́lọ̀ wà kí ló pé kéjì kí tẹ̀ṣẹ̀kọ́ èyí tó jẹ́ ti ẹ̀tọ́ fọ́lọ̀ kéṣe láàmùlè mílíkì ìnáàrù mílíkì ní possessive hmm? ọlọ́ọ̀ta ẹjá pẹ̀lúwájú mo jẹ́ ìpé àtọ́lọ́lọ́rọ̀ ìṣẹ́lá Muhammad pẹ̀lú kùránì ọ̀rọ̀ ọlọ́run tí ò ní kọ́nù pọ̀pọ̀ wíwọ́ gbogbo wọ́pọ̀ ọ̀rọ̀ sínú kùránì kùránì kùránì àwọn Yorùbá lọ́rọ̀ mú wọ́n lágbé nínú ní pẹ̀kọ́rọ̀ Kùránì náà sì sọ yáyẹ lẹ́bí náà mọ̀ ní sọ́rọ̀tù àjá ìtàkùnlọ́ àwàkúùlú kọ́ùlá sàkìyà ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ dàrẹ́tọ̀ wọn gbé wa léde òdodo ní ẹ̀sọ́ ọ̀rọ̀ wọn mọ̀rọ̀gbẹ́yẹ nígbàtọ́lọ́ ní káwà máa sọ ọ̀rọ̀ kí ló ń kọ́ wà máa ló máa sọ rẹ̀ ọlọ́run sànà wa pẹ̀lú ògùn ọlọ́run lẹ́yìn tá a fi ká àwọn kòkò tì náà tẹ̀lé èdè lágbára á tẹ̀síwájú ní lọ́sírì sáńpábọ̀ lánàá súra ẹlẹ́ẹ̀kẹsàn-án àyà ọ̀gbọ́n súra 9 àyà 100 súra táwùbà àwọn bá àti bí àwọn ìṣìbá ẹ̀ ìṣẹ́lẹ̀ nìkan tó ti ń fọwọ́ wọ́ fóònù àwọn èèyàn tó ń sáàbù kiri mọ́ fóònù ní mọ́ sáàbù تأثيري ما شاء الله بارك الله فيكم كذلك أعوذ بالله من الشيطان الرجيم آية والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعدت لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا ذلك الفوز العظيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه kìkì wà láti agbábi ọlọ́ kúrò lọ́dọ̀ àṣẹ ìbọn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́pùn jù ráyì láàrin wa abẹ́rẹ́ pẹ̀lú orúkọ ọlọ́run tí jẹ́ àlá àjọkẹ́ ayé aṣàkẹ́ àlá ìrọ̀ lánàá a tú ayà yìí fún wa ní gidi àwọn abẹ́rẹ́ àlàyé rẹ̀ nípọ̀ sí wẹ́wẹ́ yẹni àlàyé ìfọ́síwẹ́wẹ́ ìsáyà ikú sínú níbọ̀rọ̀ bíbí ọlọ́ọ̀bá ní kí ló rí àwọn tí ó gbà wájú aláwọ̀ ẹnu bẹ́ẹ̀ bá mọ̀ àwọn ẹlẹ́ni àkọ́kọ́ nínú àwọn mùhàjírún àwọn tí ó ṣe hìjírá láti Mákà lọ Mẹ̀dínà àwọn alárànṣe àwọn tí ó gbà kí ẹ máa bọ̀ ní Mẹ̀dínà á kù í lọ wá sí lẹ́yìn àárín lọ wá rìn ṣe àti ó bá wọn tí ó tẹ̀lé wọn lè padà láàdẹ́ ẹnìkan sí láàrin ẹnìkan lẹ́yìn wọn lọ́lọ́run bí ọdún sí bẹ̀rẹ̀. Àwọn náà ìdẹ̀ra tọ́lọ̀ fi sọ wọ́n lẹ́san àwọn náà rí ọdún sí bẹ̀rẹ̀. Ọlọ́run ní òun ti wá pèsè kalẹ̀ خالدين فيها أبدا Bẹ̀rẹ̀ nínú ọgbà àlìjánà láyéláyé náà ni Lánàá, àwọn sọ fún wa, àwọn òwò láńpè ní Mùhájírún kí wọ́n ṣe hìjírà, àwọn tí wọ́n torí kí wọ́n lè rí Ọlọ́run ọba sí lórílẹ̀. níbàámu bọ́lọ̀ ń ṣe fẹ́ ká sí wọn tí wọ́n kò nílò Mọ́kà lọ Màdínà àwọn ààrẹ àǹsọ́ àwọn làwọn tó ṣe wípé wọ́n fún wọn láàyè pé kí wọ́n máa bọ̀ wá sí náà níbàámu sí bọ́lọ̀ ń ṣe fẹ́ ká sí wọn ó náà ní ká ṣàfọ̀ mọ́ ìjọsìn bọ́lọ̀ nìkan ṣoṣo kí wá yẹ tí wọ́n fún wọn láàyè nìkan àwọn náà tún wá gbà láti máa sin lọ́hùn pẹ̀lú wọn níbàámu sí bọ́lọ̀ ṣe fẹ́ ká sìn o o náà ní ká ṣàfọ̀ mọ́ ìjọsìn fọ́lá nìkan ṣoṣo wọ́n tó wọ́n kún wọn lọ́wọ́ wọ́n tì wọ́n lẹ́yìn wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n ràn wọ́n ṣe wọ́n gbà wọ́n láàyè àwọn méjèèjì yìí ọlọ́wọ́ bá ní àwọn ní sàbìkún àwọn ní agbáwájú àwọn ní awùwàlóhun àwọn ẹni àkọ́kọ́ awágbé ẹ̀wò nínú èdè ṣé ìyàtọ̀ tàbí òpin à ń bẹ láàrin ìgbàwájú àtijá kọ́kọ́ àwa ní ń bẹ ń bẹ tí a máa sọ pé àkọ́kọ́ òun ni wọ́n ṣe pẹ̀lú òǹkà ó ní nǹkan ṣe pẹ̀lú kíni pẹ̀lú òǹkà àtàsìkò tàbímọ̀ àwọn àpẹẹrẹ wá amútàwọn ọba wá a mú tí wọ́n ń sọ pé ààrẹ orílẹ̀-èdè láti bàbá àti bẹ̀rẹ̀ democracy ẹni àkọ́kọ́ oníṣàgárí láti bẹ̀rẹ̀ presidential system tà ń lo ààrẹ tó rẹ́ lórí oní tàfà àbàlìwà rárá prime minister ní tiẹ̀ nígbàtà ti bẹ̀rẹ̀ sí lo ọ̀nà bá ń gbà ṣèjọba tà ń lo ààrẹ tà ń lo presidential system yìí ṣàgárí àkọ́kọ́ lẹ́yìn ṣàgárí ọbákanjọ́ tẹ̀lé kìí ṣe ọbákanjọ́ 78 ológun ìgbà yẹn ti 99 lẹ́yìn ọbákanjọ́ talótẹ̀lé Jonathan ayáradúà lẹ́yìn ráàdúà Jonathan lẹ́yìn Jonathan Buhari lẹ́yìn Buhari ìtí bẹ̀bẹ̀ lọ́wọ́ tààlà kọ́kọ́ wọn ṣàgárí ṣùgbọ́n tẹ́ bá ní ìjọba tiwantiwa fáwọn kan tún sí àwa ara wa àwa ara wa ló ti fẹ́ bá mùsì tó ráwọn olóṣèlú ìjọba àwa ara wa ni wọ́n ń ṣe kìí ṣe bí wá ń bí wá àwọn ara wa la ríra wa lọ́rọ́ tó rẹ̀ ní sí bẹ̀ nígbà tí wọ́n bá ń ṣèpàdé meeting before meeting meeting after meeting èyí tẹ́ ẹ̀rí tí wọ́n ṣe ń gbangba wọ́n ti ṣọ̀kan jẹ́ tó dé ó dàrú jẹ yọ̀kan lọ èyí tí wọ́n tún ṣe ní gbangba yẹn wó padà lọ sí àwọn míì tó tabá pèjọba wọn níjọba àwa ara wa náà tó bá mú ká ní ìyẹn labẹ́ lò a ní sàfábà olèwà lákọ́kọ́ ìyẹn nípa òǹkà wọn nípa àsìkò ẹnìkan lè já kọ́kọ́ nípò ṣé sàfábà lè wà tó lọ́kọ́ dé Nàìjíríà ṣùgbọ́n làkọ́kọ́ nípa ìjọba gíní olóṣèlú ṣáájú ẹ̀ ìjọba amúnisìn là ń lò kíjọba amúnisìn tó dé à ń lò tàwọn ọba àṣẹ́kù bẹ̀rẹ̀ náà làwọn bá tà ń jẹ lórí wọ́n sọ pé àkọ́kọ́ ó ní ń ṣe pẹ̀lú òǹkà ìta kọ́kọ́ kàlà kọ́kọ́ tàbí nípa kí ni àsìkò àmọ́ ìgbàwájú wọ́n lóhun ní ń ṣe pẹ̀lú gbégbó orókè tàbí àkọ́kọ́ nípa tó ní ń ṣe pẹ̀lú ìfigagbága àti àfiwé tí ní competition àti comparison lédè ìbùdó bàbá ní wọ́n fi gagbága ẹni tó ṣáájú ń bẹ̀ ní asabic ló gbégbó orókè ó lè mọ́jọ òun ló kọ́ dé àti nípa kí ni ìfiwé mo ṣàlàyé àwọn àfà àfà àti mẹ́lẹ́ kò tí ń ṣe wá àti ti ẹ̀jẹ́jẹ́ èdè mẹ́ta rẹ̀ èdè mẹ́bàdàn káàkiri ìlú àwọn ẹni ìlú ọmọ kí ó ju ẹni yìí lọ tí wọ́n ṣe ti gbágbá rárá ṣùgbọ́n ẹ̀ ń fi wọ́n wéra wọn eléyìí ó ṣáájú eléyìí tí è báwọn èèyàn ṣe lónìí náà pápá àwọn ọmọ ilé ìkéwú tọ́lọ̀wọ́ wa àwọn ní méjèèjì ni ó padà wúlò nígbà bá ń sàlàyé ayà ìdí wá gúnlẹ̀ sí lánàá ni pé alimuhajirun tọ́lọ̀ ń wí wàlẹ̀ ansọ́ọ̀ àwọn tí wọ́n ṣe ìjírá tí wọ́n rè sàtìpó nílùú wàlẹ̀ à ń sọ̀rọ̀ àwọn tó gbà wọ́n tí wọ́n fún wọn láàyè àwọn méjèèjì yẹn wọ́n ní orúkọ kan tó kó wọn pọ̀ orúkọ yẹn là ń pè ní àsọ̀hábà táwọn bàbá wa ń pè ní sàábé mẹ́nihùmù sọ̀hábà àwọn ìwo làwọn ń pè ní sọ̀hábà èdè lágbáwá ni apátanú àwọn àfá elédè tí wọ́n ń tú èdè wọ́n ní àsọ̀hábà min sọ́ìbà ìyá sọ́hábù sóhùbà bá ń sọ̀hábà bá ń sìhábà wọ́n níbo ti wá nìyẹn wọ́n ló wá látara kéèyàn ó jẹ́ ọmọlẹ́yìn tàbí alábárìn tàbí olùbánikẹ́gbẹ́ tàbọ́rẹ̀ wọ́n ní tùmọ̀ rẹ̀ nìyẹn gbogbo ẹ̀ náà ló ní túmọ̀ nípa àwọn sọ̀hábà ẹ̀rìtà àtàbá ń ṣàlàyé alákọ̀ọ́kọ́ to become a companion ó dá alábàárín èèyàn associate alájọṣe friend ọ̀rẹ́ comrade àwọn tí wọ́n jọ ń kọ̀wọ̀ rìn níbi nǹkan ẹ̀bá àwọn comrade náà wà láyé ní ìsìn wọ́n ní struggle ó lè jẹ́ labour àwọn jẹ́ ń jà fáwọn òṣìṣẹ́ ẹmọ́yàn wà jẹ́ ó lè jẹ́ àwọn jẹ́ ń jà kẹ́ ìjọba àwọn opposition àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á ní àtàrà ẹ̀ ló ti wá tó ń túmọ̀ sí wípé ní ọba sọ wípé sọ́híbà ó bá ní àjọṣe ó ń bá rìn ó ń bá kọ̀wọ́ rẹ̀ àwọn kan tó kó sínú nìyẹn fàkálímẹ́tù sọ àbà jámọ́ ọ́n wàhíyà mú fúrọ́dù sọ́ọ̀hì aw sọ̀hábí fàyíjùmọ̀ wàhálà asùhábùn sọ́họ̀bùn sọ̀hábàtún sọ́hùbán wà ọ̀pọ̀ ni kìí ṣẹyọ is plural is not singular tí wọ́n bá ti wá ju méjì lọ àbí tí wọ́n bá jẹ́ ẹyọ kan yóò máa jẹ́ sọ́ọ̀hì tàbí sọ̀háábí ibẹ̀ lára bàbá ti fa sàábé yọ sọ̀háábí sàábé sàábé látara ọ̀kan nínú kìrá Kùránì tí àwọn àfáà oní Kùránì tí wọ́n máa

ẹyọkan ló ní ṣùgbọ́n tí ó bá ti pọ̀ yóò máa jẹ́ àṣàhá tàbí sọ́họ́bọ́n tàbí sọ̀háábá kápò mẹ́ ibi tó ti wá nìyẹn gbogbo kìíní ni ó padà nítumọ̀ níwájú gbogbogbòdíwa afáwa al-Ustaz al-Hajjaj al-Khatib nínú tíra àwọn tí a kọta ń pè ní as-sunnah qabla àwọn ní as-sahabatu lughatan mushtaqun min as-suhba wa laysa mushtaqun min qadri khassin minha بل هو جار على كل من صائب غيره قليلا كان أو كثيرا ملاحظة مهمة bàbá ní tí wọ́n sọ pé èèyàn jẹ́ sọ̀háábà sàábé wọ́n tàbí tí ń jókòó dọ́dọ̀ ẹni ẹni yẹn wá lè lo àsìkò díẹ̀ tàbásìkò tó pọ̀ lọ́dọ̀ èèyàn wọ́n méjèèjì náà sọ́dúnkù náà á tún padà lò ó ẹni tó jẹ́ kí ni tí máa dúró lọ́dọ̀ ni ó wá lè pẹ́ ó sì lè jàsìkò díẹ̀ nínú èdè wọ́n ní kankan náà ni kàmá ẹ̀ nàgbùlà mùkálìmù wà mùkọ́tọ́pù wàbọ́rí mùsítákù mínà eléyìí èkéèkì ẹlẹ̀ tàbádé kíláàsì àwọn ìsàlàyé lọ́dà student ọlọ́run ṣàánú wa wàkàdá àdìkà yùkọ́lù sọ́hìbà fùlànà haulan wà dáhàrán wà sánàtán wà wa wà yawman àtọ́sẹ̀ kan àbíjọ́ kan àbí kan gbogbo kìíní náà ni ó padà jáde níbi ọ̀rọ̀ sàábé wọ́n ní kàdá àlèkà sábà lọ́wọ́ àwọn tíra tó sọ̀rọ̀ nǹkan tọ́lọ́run ṣàánú wa nígbà náà sábà ní sàábé ànábì nínú ṣẹ̀ríà alìmáàmù Suyuti nínú alfíà tí àkọwà tàbí ní alfíà tó fi rí nílà àdìsí pẹlẹmẹ láì náà àfá àwọn Ahmed Shakir wọ́n ṣe ṣáríwò ẹ̀gbọ́ká ṣáríwò Ahmed Shakir fún alfiya Suyuti nípa kíni ilmi hadith wọ́n ní hajjú sahabi ẹni bá fẹ́ mọ ẹjọ́ pé ń bá abé wọ́n lóun ni musliman tó pàdé ànábì wà ń bì láàrin wà ẹ̀yẹ́sìn àìníhú wà tóun kódà kó mọ́ gba ọ̀rọ̀ kankan wá látọ̀dà ànábì kó sì mọ́ pẹ̀ lọ́dà ànábì abẹ́ni olóòpàá táwọn àfọ́ aládìs lọ́dọ̀ tí wọ́n wọ́n mú àwọn oríṣiríṣi hajjú tàbí ìtàlìpẹ̀ ní tààrí foríkì àwọn tí wọ́n ṣe Yorùbá wọ́n nítumọ̀ mínì tàbá ní mínì wọ́n lóríkì ní ó túmọ̀ sí ni àwọn oníyòbá fi ṣùkú rí o wọ́n sọ orí fún ní sàábé ẹgẹ́ kábọ̀kàn sáàmù kan tí mo ń ṣàlàyé yìí o wà láìró sí pàtàkì inú tẹ̀sírì ẹgbẹ́ káfàn ìjókòó ká máa gbọ́ ìtàn ẹ̀yẹ udiuda tó rẹ́ lómi tó fẹ́ràn ní ká sọ̀tàn ẹ̀yẹ udiuda ìgbàtẹ́ ẹ̀yẹ udiuda ti ń fò lọ ó wá pàdé mọ̀láìkà kan mọ̀láìkà yẹn ó ní kó wọ́sàlẹ̀ omi lọ ó lọ bá àwọn ẹja méje wọ́n sọ̀rọ̀ àwọn ẹja méjèèjì yẹn wá pọ́n sórí gun méje ayé ẹgbẹ́ yóò láìkì ẹ̀ gan ṣùgbọ́n tó ti sàlàyé ń bí níjọ́ pítà bá dọ́dọ̀ wúdí wúdà aṣọ lè tó wà lápọ̀ọ́lẹ̀ tó sì lálàáfíà kìí ṣe ìjọ́nkà fọ́pọ̀lọ pé kalẹ̀ bí ìtàn jàpátì lókò ọkọ̀ ọyọ́ nínú tó lọ dé àtàrú mẹ́nu ìfìlà àlọ́lẹ̀ yìí alákọ̀ọ́kọ́ tí wọ́n ní sàábé lọ́dọ̀ àwọn aláti ìtumọ̀ nínú ìtumọ̀ rẹ̀ àkọ́kọ́ ni huwa kullu muslimin rọ́à Rasulullahi sallallahu alaihi wasallam gbogbo ẹni bá ti rí ànábì sójú báyìí tó sì jẹ́ mùsùlùmí sàábí ànábì ni هذا هو التعريف ابن الصلاة في علوم الحديث المعروف في مقدمة ابن الصلاة àbá àwa ibnu sọlá nínú tí àwọn sánpẹ̀ ní alìmọ̀kọ́dímọ̀ ó pọ́pùlà sínú àwọn àfáà tó kọ̀wé nípa ìmọ̀ àdíìsì tí gbogbo ayé mọ́ ká tẹ́yìn ò bá ti ká wó lóò mọ̀ nípa hadith mọ̀rùkó tí é nínú wọn ibnu sọ́lá onígbógbó tání ẹmbárí ànábì sójú ní gíní ní mùsùlùmí ọ̀rọ̀ yìí òun náà gbá wá látọ̀dọ̀ al-Imam Bukhari torí Imam Bukhari ṣáájú wọn ayé imam ahmad bin ambali imam ambali jẹ́ máa sọ yẹn ayé ìgbà yẹn ni imam bukhari ó ní ayé ìgbà náà ó náà sọ bẹ́ẹ̀ ó ní man sahiba nabiyya aw ra'ahu min al-muslimina fa huwa min ashabi gbogbo ẹn bá ti jókòó pẹ̀lú ànábì báyìí tàbórí ànábì tó fi jẹ́ mùsùlùmí tàbí ní àkíyèsí kìí ṣe tó lálàá lánàá bí ṣàfẹ́ mo sọ fẹ́ láti lè ránà bí kó jẹ́ ẹ̀kan ní ẹnìkan ń hmm, àṣíṣàbí ànábì lèmi náà mo rántí lọ́dún keje sẹ́yìn mo lálàá mo ránà bí ànábì gan bá mi sọ̀rọ̀ ó sínú sàábé yàkó zọ́tàn là ń sọ lójú ayé àìdọ̀ ń kọ́bílà kejì

torí pé rírí tó náà ránàbì yẹn wáyé lẹ́yìn tánàbì ti jáde láyé torí bẹ́ẹ̀ kìí ṣe sàábé lẹ́ni yẹn gbogbo díẹ̀ tó rá rẹ̀ lòmí tí ò kírun mọ́ lóde òní tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ó ní ànábì yọ sí un lójú oorun pé kò mọ́ kírun mọ́ eré èdè sọ̀rọ̀ àsọdù ànábì ní kò mọ́ kírun mọ́ ọ̀pọ̀lọpọ̀ èyí máa ń sọ èyí tó pọ̀ jù mẹ́lẹ̀ tẹ́mi rí mo ti rẹ́ tó sọ bẹ́ẹ̀ fún mi rí ànábì òun ti yọ̀ǹda ọlọ́run bá nà bí bí òun ní sọ́mọ̀ báyìí nígbà tó sọ fóun ẹni yẹn kì í ṣe kì í ṣe torí pé rẹ̀ yẹn pàdá àríwá òsì láyé ìtumọ̀ àkọ́kọ́ nù kúlù mọ̀ rọ́ ànàbí ìyá sallallahu alaihi wasallam musliman àti gbogbo àwọn man sahibahu musliman ẹlẹ́ẹ̀kejì imam ahmed bin ambas àwọn ní kúlù mọ̀ sahibahu sannatan aw shahran aw yawman aw sa'atan ọrọ̀ ha ufàwúwà min ashabihi láhù min as-suhbati ala qadri ma yashabu àfáà ní Imam Ahmad na Hanbal wọ́n ní gbogbo ẹni bá ti lè rí ànábì ní kan ló fi odidi ọdún kan ló lò báyìí pẹ̀lú àbóṣù kan ni àbọ́jọ́ kan ni àbí kan ni ni òun náà ninu nínú ìjẹ́ sáábé pẹ̀lú òdiwọ̀n àsìkò tó lò pẹ̀lú tani pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam. tó wà ní ọ̀rọ̀ àwọn aláṣọ́rọ̀ bá jáde ilé àmà wọ́n wá ní kí ló dé ẹni ó kàn rí ànábì lẹ́ẹ̀kan wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní yàúdúnà ayé àwọn àfáyìn man ra'áhù ròyàtà mìnà sọ̀hábà wà hádà lè ṣàrọ̀fí wà manzílà ti nàbí yìí sọ̀lọ̀lọ́hù àléwàálè wàsánà àti ọlá tí ń bẹ fánàbí ànábì yàtọ̀ fáwà yókù sọ̀lọ́lọ́ àríwá ìwọ̀sọ̀lá ẹnìkan tí ó kò ní ìsìn ó gbọ́ mi lónìí lọ ó wá ń gbé kánò ẹnìkan wá ń sọ̀rọ̀ àwọn ọmọ kéwù ìbáàsì kọ̀mọ̀rùsí ọdún ṣùgbọ́n ní ànábì ò bá rí ànábì fún ṣẹ́jú kan nígbà tánábì wà láyé tó ti jẹ́ mùsùlùmí tàbí ànábì ní ọ lè ṣàrọ́fí í wọ́mọ́nsí láti ì nítorí ipò tánábì wà ọlá tí ń bẹ fánábì gbọ́rọ̀gbọ́díé ànábì yàtọ̀ sí فيما سبق أن من الصحابة أولا كل مسلم رأى رسول الله صلى الله عليه وسلم ومات على الإسلام inú àkíyèsí inú ta ṣàlàyé gbogbo ẹni bá rí ànábì sallallahu alaihi ní mùsùlùmí lè rí lògbà fọ́dún kan àbọ́dún méjì lẹ́yìn náà náà ó wá kú àìjẹ́ mùsùlùmí kìí ṣe tàbí ànábì tó ń ti kó lọ ọdún méje lọ́dọ̀ ànábì rẹ̀ tí ò bá ti kú sínú Islam wàdàyá ni kúlù mọ̀ sọ ìbà rọ̀súlà lọ́ìsọ̀lọ̀lọ́ ọ̀lẹ́ ìwàhálì wàsílámì nàlè mùsùlùmí wà lọ́sà àtàwọn mẹ́tàlá Islam fọwọ́ sàbí túnmọ̀ ẹni gbogbo ẹ bára ànábì كل ما روى عن الرسول صلى الله عليه وآله وسلم حديثا أو كلمة ومسا على الإسلام gbogbo ẹni bá gba ẹgbà ọ̀rọ̀ anabi. ànábì tó bá dìz ẹyọkan ní ó kéré jù ẹyọkan àbọ́rọ̀ kan ló mú wá látọ̀dọ̀ ànábì tó sì kú sórí Islam sàábé ni kọ́lá al-Hafiz ibn Hajar ibn Hajar as-Asqalani àfáàgbà nípa ìmọ̀ tó kọ ṣárí òṣọ̀ ìbùkọ́rí tíra tó ń sàlàyé tíra tàbí ìbùkọ́rí sọ ìbùkọ́rí ó ní asọ́hùmọ̀ wà kọ́fù alẹ́ ìmìndálìká ana sọ̀hábí man lákìyà nàbíyà sọ̀lọ̀lọ́hù alẹ́ àlè ومن روى عنه أو لم يروي ومن غز معه أو لم يغز ومن رآه رؤية ولم يجالسه ومن لم يراه لعارض كالعمر أمي Sheikh Ibn Hajar Al-Asqalani ó tún wá fi ilé ìkún ó ti sọ bí mo sọ yẹn ó tún wá fi kún ó ní ẹni tó bá bá nàbì jagun tó sì jẹ́ mùsùlùmí tó kú sórí Islam pàdé ni

ẹni tó ń jàáyẹ òmùra ẹ̀yìn títà bá níbi ṣòro bá jiyàn nípa ọ̀rọ̀ àdíìsì ní pé ìwọ tó fẹ́ bá jiyàn èyàn kò ti tíra èyàn sọ pé ẹ wo tíra báyìí ẹ wo tíra báyìí tíra báyìí ó sọ ogójì tíra ọgbọ̀n nínú ẹ̀wọ̀n tí príntì ẹ̀fún ìtẹ́ síta ìwọ́n sì wà nàìjíríà gbogbo tíra tó ń ká tíra tí wọ́n tẹ̀ ní ọgbọ̀n nínú tíra tó ń tọ́ka sí wọn ìdí ìtẹ́ àbí kó o gbéra bóyá aeroplane ló wà bí kó o rìn kó o wá lọ láìbírì àgbáyé wọn kó lọ wọ àwọn tíra tí wọn ò tí ì tẹ̀ sọ ìgbà náà lọ́rọ̀ rẹ ló tó lè sọ̀rọ̀ bá gbọ́. ó sì jókòó tù ka odidi tíra sí mẹ́nu láìbírì tán Damascus láti bẹ̀rẹ̀ gbogbo àwọn tíra tó tún ti yá ó ní tó fa òkè ka tíra láìbírì o nǹkan tó ní wá o. nkankan oníwá tira musnad imam ahmed bin imam ahmed bin ambal ó hadith gbọ̀rọ̀ wá lọ́dọ̀ ànábì kan wá fi kan tira yẹn pé àsáwọ̀ wà ń bẹ̀ ṣe múnú bá fi sáwọ́jú wá ní ṣe kalvani ìwọ ló mọ̀ nípa hadith dáadáa o òun tẹ̀gbé ṣe múnú bá àwọn òríran mọ́ Albani rẹ̀ pé bá wa wá àwọn àfikún yẹn jáde tó bẹ̀rẹ̀ sí ka tíra tó ṣe ń kà kò mọ̀ títí tó fi parí gbogbo tí a nù láìbírì wọ́n ní àwọn àjákù tí a ó tún pọ̀ bí omi fàmọ́ dà wọ́n sí ni ó wá jókòó page 7 sí 20 ti jádánù 7 to 20 ẹ̀ ni yóò lọ fi hà gbogbo àwọn tí a yóò wá dá wọn padà ó wá ṣe index àyíkẹ́ lọ skúù ṣẹ́rùn pé tẹ bá fẹ́ wọ láìbì wọ́n pè kankan ní index tẹ bá ń wáwé tí ó ju èdè tí èyẹ wá ó ṣẹ̀ wá ṣe fún láìbì yẹn kò ní ìjọba sáábì fún ní àwọ́dù nítorí ẹ̀wọ̀ tí ẹni yẹn ló fẹ́ bá jiyàn kíra kan wà tí wọ́n ti sọ pé mafkut mafkut ni pé ó ti sọnù àrímọ́ ṣé kìrìsìtánù tẹ́níyá ní mọ́ kó tiẹ̀ wípé Imam Ahmad sọnù tíra báyìí ó sọ báyìí ó sọ báyìí pọ̀ àwọn àfọ́ òrí tí láyé ó padà bá sí àyẹn pàdé nú ṣùgbọ́n tí ń fọwọ́ kọ ohun ìtì print yẹn òun ló wá ṣe ó tún wá kọ́mẹ́ǹtì lé lórí ó ṣe pàkíkì ẹ̀ wọ́n ṣẹ̀ wá print àwọn èèyàn kà. ó fi àwọn ti kú sẹ́yìn ní nǹkan bí ọdún ogójì ọdún wọn kà ṣùgbọ́n

الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا

àwọn là ní sọ̀hábà ọlọ́run ní gbogbo wọn pátá rọ̀bí àlọ́ ànihùn wà rọ̀dọ̀ àní òun ti yọ́nú sí wọn òun sì ti àlìjẹ́nà fún wọn wọ́n wà ń bẹ̀ gbére wọ́n wà ń bẹ̀ láíláí wọ́n yẹn jẹ́ pé ń fún wọn ìlú òmúmẹ́n wọ́kùsù sọ́n àjùlọ bí ń bẹ fún àwọn sàábé lórí àwa mùsùlùmí yòókù òmúmẹ́n sàbáfẹ́ tó gbogbo sàábé papọ̀ wọ́kùsù sọ́n sàbáfẹ́ mọ̀ dákọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan Abubakar Umar Usman Ali Abdullahi bin Mas'ud gbogbo sàbẹ́ mọ̀ dákọ wọn pọ̀ gan-an àwọn bá ṣe gbìyànjú lórí òǹkà wọn sọ ábà wọn sọ yé wọn o ọmọ ẹbá bá mọ̀ nípa sùn adédáadáa olè ka tí àkántà ń pè ní tíráàtì ibn hajar alasọláni olókọ hmm, fi tẹ̀mùyíṣe sọ̀hábà alìsọ́ọ̀bà tú fi tẹ̀mùyíṣe sọ̀hábà èyí lè ka tí ṣùgbọ́n níjọ́kọ́ yìí kí ló dé tọ́nà ọba ló fi yọ́nù sí wọn àgbọ̀ bí ẹ ń bẹ̀ ọlọ́wọ́ ní àwọn ni asàbìkún àwọn ni ń gba wájú àwọn ni àwàlú àwọn làkọ́kọ́ gbogbo ẹni ó bá ti gba wájú ẹni ó tẹ̀lé ńkọ́ ń tọ́ lẹ́yìn ni kò lè ṣáájú ẹ̀ ó fi hàn pé àwọn ẹlẹ́ṣin wájú wa títẹ̀yìn wá gbọ́dọ̀ máa wò sáré àwọn lẹ́ṣin iwájú títí ẹ̀yìn wa ó gbọ́dọ̀ máa wò sáré nítorí àwọn àjùlọ tí ń bẹ fún wọn tabako wọn papọ̀ nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n Muhammad látòlè wáhà yìí àjùlọ tí bẹ máa ń sàábé lórí wa àkọ́kọ́ nìyẹn àmàlátòlè wáhà yìí àwọn gangan ní ìta lè pè ní mẹ́mórì fún ìta ń pè ní wáháyù fàlìwáyù wàhayán iṣẹ́ tọ́lọ ọ̀rán tẹ́wàá mùsùlùmí méjì ni alákọ̀ọ́kọ́ ni àlèwáyù alìmùtàwátìl lábdán wà máàna èyí tọ́lọ fi ránṣẹ́ ti wá tí ò lẹ́jà ń bá kan nú tí ò láríyànjiyàn nú tí ò níyèméjì nú séèyàn kìí ṣe àwọn sàábé ló jẹ́ kí kùránì dọ́dọ̀ wa àwọn lójú ó dé áfíríkà àwọn lójú ó dé nàìjíríà sàábé ànábì gangan tó rá ànábì tó bá ànábì jókòó ló mú islam wọ nàìjíríà ìlú wo ló mú wọ kánò tani ẹsẹ̀ wá bí ẹ̀bí ẹ̀sìn islam ò ṣẹ̀ṣẹ̀ dé nàìjíríà àwọn tó bá ànábì lògbà ló mú islam wọ nàìjíríà ló mú wọ kánò àwọn àfáà wọ́n wá láti misro sáńpé ní Egypt láti wá máa kọ́ wa ń kéwú wọ́n kọ́ wọn kéwú ní Mali wọ́n tún wọ Nàìjíríà wá kọ́ wọn kéwú wọ́n pọ̀ gan nínú wọn ni Imam Suyuti nínú wọn ni Alimagiri tí wọ́n ń kàwé èèyàn lẹ́sìn kó tó alifẹ́ ti ń tẹ̀ síwájú díẹ̀díẹ̀ ti ń sàn káàkiri jẹ́ ẹ̀sìn Islam ò ṣẹ̀ṣẹ̀ débí mo ṣàlàyé ni pé àwọn sàábà bí wọ́n ṣe ń rìn kiri yẹn wọ́n ti há kùránì sórí ọ̀pọ̀lọpọ̀ wọn ló há kùránì láti bẹ̀rẹ̀ dópin àwọn kan há díẹ̀ díẹ̀ àwọn tó há díẹ̀ díẹ̀ náà pọ̀ ń bẹ̀ gbogbo ibi tí wọ́n bá ti dé àwọn ní pàwọn èèyàn ní kùránì ìyẹn ló fà tọ́mọ yín bá ṣe wòlímọ̀ kùránì wòlímọ̀ méjìlá ń ṣe walimatu qira'ati al-Qur'an al-istiqam fi qira'ati al-Qur'an wòlímọ̀ ìdáláwọn mímọ̀ kùránì ike ìyẹn ló gbajúmọ̀ náà alif lamim tí ó kàgbà mọ́ lọ kó lẹ pọ́pọ̀lọpọ̀ àwọn afá tún gbá wa tí wò nímọ̀ bá ti kú bí oṣù kan ní ó kó pàtí ẹbọ gbogbo ọmọ àtòrí kò bókò ha sórí ni alif lamim láàrínkàlì kìtàbù láàrẹ́ ìgbà sí ìdá sílímọ́ta jìnnà yóò ha sórí kó tó dijọ́ wò tọmọdá bá ti kìkàdé wìláyíká aláàrùdámi rọ́dì yìí wàláyíká òun lè ké fájà dáadáa ẹ́pẹ̀ dáre dáadáa kò mọ́ kùránkà ò ṣùgbọ́n àbá àti ògbé ebídé ọmọléké ó sì ní bí ọgbọ̀n ẹjá sí olímọ̀ fún márùn-ún owó òyà bí òníyàn lórí kò ṣe ní iṣẹ́ yóò fẹ́ tún ṣe lọ́la wọ́n tún ṣe lọ́túnla torí bẹ́yìn tẹ́ ẹkọ́ ọmọléké ó sì wọ́n ìkà ló pọ̀ nú yín ìjọba ọmọ yín lọ nursery primary school common nursery kí ló lọ ń kọ́ bẹ́ẹ̀ a4 apple ṣe apple nìkan ni a4 apple nǹkan ṣé apple nìkan ni a bẹ̀rẹ̀ agric nǹkan animal nǹkan ó ṣe wá jẹ́ apple tó lọ kọ́ ni a4 apple b4 boy c4 yóò àmọ́ bàwé jẹ́ àbá ẹ̀rà pẹ́ńsù pákẹ́ẹ̀tì kan fún tíṣà ẹwà kó notebúùkù tí yóò mọ̀ fà láìsí yóò mọ̀ fà jákàjáká ẹ̀tùn wa mọ̀ bèèrè pé ah, ṣékè ló pẹ́ńsù yẹn tán ni ẹ̀tùn wa san owó ẹ̀tùn ní kí bọ́ọ̀sì máa gbé lọ ẹ̀tùn wa wọṣọ tó dáa fún tí bá tún lọ yóò tún bí á ń pàdánì àbí òní gbé báskẹ́ẹ̀tì ẹ̀kọ́ bisikíìtì fún ẹ̀tùn wa mọ̀ fún yóò ti wá rẹ ọmọ ìyẹn tó bá délé pé yóò máa sùn ẹ̀tún wọ́n ní sanwó lé kankan lè kéhùn rárá ọ̀fẹ́ ni sáàbà bá ní ẹjá mọ̀ san 500 naira lóṣù àwọn ènìyàn bí iṣẹ́ ọlọ́run ẹ̀ ń ṣe ní òbí ní ìkà ló pọ̀ jù náà àwọn tàkọ́ mú náà wà tàkọ́ mọ̀ sí lè kéhùn bàbá bàbá débi bá dé sékò ní ṣe wòlímọ̀ fọ́mọ yìí ni jàmbá ló pà fún jàmbára oníkanwé èkó àtoníyọ̀ ọlọ́rin kan kó kùtà sínú àpò oníyọ̀ ké pẹ̀ síbẹ̀ tó bá ìbátà ẹ̀sì kan ẹ̀sì iyọ̀ ìgbà tó ní kan ti mọ̀ pọ́kùtà ló ń kó síbẹ̀ kò iyọ̀ tó bá ní tú fẹ́ ló ń kó bẹ̀ àwọn méjèèjì wá gbé fúnra àwọn ìgbà tí wọ́n délé tó ń àpò ní ọba kú sẹ́rì tí ah, jàmbá ló tà fún ló ń gbé fún òun ìyẹ̀pẹ̀ ń gbé fún tó bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí àtàwọn àbá fẹ́ wó ẹ̀ṣẹ̀ àbá náà ta jàmbá tó fún yín ọmọ ilé kùránì ẹwà náwó ìròrí ìgbọ́dọ̀ yí padà ẹwọ ń tẹ́ ṣe fún ọmọ nọ́sírì nìkan ẹwà wo ń tẹ́ yìí ṣe pàápàá sábò síkọ́ yẹn èyí tó mọ̀ yẹn wọ́n ń kọ́ ní ọ̀dọ̀ àfà ó ní ládá ti nọ́sírì ò ní ládá tẹ́ẹ̀bá náwó sí sọ̀dọ̀ àfà ọlọ́wọ́ dùnú sí yí kò sákọọ́lẹ̀ ti nọ́sírì kódà United Nations gan sọ wípé GSS3 náà ní basic education primary six ní tẹ́lẹ̀ ẹ̀jẹ́ kọ́ ma yín ní basic education Islam ṣùgbọ́n ní basic education sáyé sòwòlí máa ìdáláwọn mímọ̀ kùránì ìka tó yẹ pé níjọ wòlí máa ẹ́ ṣì fọmọ ni pé tó yá kabí àwọn òbí kan náà tún wà tó ráwà tààlà kó mọ̀ dáadáa àwọn òbí kan tún mọ̀ yọ wá lẹ́nu ọmọ ṣé kó ti tó yẹ kó ṣe wòlí mọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tó lọ lé gbé báyìí Ah, ọmọ ẹyọ ọmọ kéwú tó ti kúrò lè kí ó lọ́dọ̀ wà dáadáa ti báwọn òbí ẹ̀sọ́ kò tètè ṣe wò ní mọ́ fún ipò ti mọ kùránì kàkẹ́ ẹnáwó kọmọ mọ̀mọ̀ nǹkan kákà ìkan nìyẹn kejì òní kùránì mú pé ọmọ ha gbogbo kùránì sórí láti bẹ̀rẹ̀ tó kù náà jàmbá tún bẹ́ẹ̀ ẹlẹ́bí ní ọmọ mi jáde secondary school ss3 òun fẹ́ kó hakuran sórí kó tó bọ̀ ó fẹ́ ṣe jambo kó tó wọ yunifásitì àǹfààní highland wọ̀ntara yóò hà ẹwà gbìnà owó ńlá fò ló ṣe fẹ́ rá orílẹ̀ kùránì lórí ó parí ìwà ẹ́ẹ̀kì àti nẹ́tò ní july ó bẹ̀rẹ̀ rẹ̀ ní ọgbọ́n tí tó ń gbáradì láti ṣe jambo next year april by May June kò lọ́dún kan ẹlẹ́bí ákùrá ìgbìrìtàn àwọn àbá ní ó ti ha ṣùgbọ́n ẹjẹ́ kó lọ́mọ́ ṣe mú rọ́jà kó lọ́mọ́ ṣàtúnyẹ̀wò sàwà mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀kọ́ ẹ̀sìn yẹn gangan àkákún alákòólékan ẹ̀bí ìtìwé kí ló burú kọmọ ẹjọ́ kòkó àkó mọ̀tán kó padà síwé ìwé rọrùn láwùjọ wa láti kà nítorí wípé ó ti di tọrọ fọ́nkálé Yorùbá àmọ́ lọ skúù yóò gbé ègbó mo ti rí Fúlàní Fúlàní ètí wọ́n sọ ti bòròró ó ń sọ broken ó tó ń sọ English obìnrin dẹ̀ ní wàrà ló ń tà àti fúra ó sì ṣòpinya lámú níbo ló ti wọ́n ní ìdí market ó ní nàíjíríà market I learn am ó tó sọ the correct English na I learned it in the market ṣe àṣẹ́ nìyẹn wà very villain I care high she's, she's likely to be a genius but kéwò rí bẹ́ẹ̀ tàbá ní òkè sí abẹ́ ẹni tí ó máa ha ọmọ wa ní Kùránì ní kààrọ̀ ẹni ìsìn alèmọ́rì kí ni ìdí ẹntaari ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ gan ti kò wọ́ lọ́rùn òun gan wà olùrànlọ́wọ́ àwọn olùrànlọ́wọ́ ní àwọn oníwá láti Ìbàdàn àwọn Èkó rẹ̀ bá san 150,000 fáwọn lóṣù àwọn ènìyàn àfáà Why not? Why not? Ṣèbí tó bá jókòó kalẹ̀ tọ́kàn rẹ̀ balẹ̀ yóò lè kọ́ mọ́ yín. Ọlọ́pọ̀ ṣàánú wa, lótìrúkù ààbẹ̀ jàmbá. Àwọn sàábé Rúm Hamalatuli wáyé tí mo bá lọ bẹ̀ nìyẹn. Àwọn ló há Kùránì sórí. Àwọn ni wọ́n mọ Kùránì kọ àwọn ní ọmọ kùránì ìkà tí wọ́n wá kọ́ àwa mùsùlùmí yòókù ní kùránì wá yá kọ́kọ́ ní nìyẹn ẹlẹ́ẹ̀kejì o ni wá yí sí tàwátúrú wà fi gẹ̀rù nínàlẹ̀ àhàrà èyí tó ṣe wípé àwọn pàà lè jiyàn rẹ̀ ń bẹ̀ẹ̀bẹ̀ àwọn kan wà tó ṣe wípé a ṣègbìyànjú ká tó lè fi múlẹ̀ wípé ànábì ló sọ bẹ́ẹ̀ ó lápẹ́ ní àdí ahad ahad kó sínú hadith mufrod àti hadith aziz àti mashhur hadith gẹ́gẹ́ sàábé ẹyọ kan dondo ló gbà wá hadith kejì sàábé méjì ló gbà ẹlẹ́ẹ̀kẹta àwọn mẹ́ta ló gbà wá a ṣe wà ìwádìí lórí ẹ̀ ṣùgbọ́n àwọn kan wà pé àwọn tó gbà wá pọ̀ ẹwà tó pààyàn lẹ́rìn hadith tó gbajúmọ̀ jù náà mẹ́lẹ̀ àmọ́lùbì níyà iṣẹ́ lórí àníyàn Umar bunu Kọ̀tọ́bù nìkan ṣoṣo ló gbà dìdì wá olúfọ́nìjù mo mọ̀mọ̀ sọ nítorí àwọn jẹmọ́ jí àbábá má dìsì níwá tàbí mẹ́ta péré èyí tó ń ka iná mẹ́lẹ̀ náà wọn sàábé ló ṣàlàyé fún wa bá a ṣe fẹ́ ṣàlù àlá àwọn ló sọ fún wa bá ń ṣe kírun torí pọ́lọ̀ ní ká kírun àkíní sọ́lá nìdùnú kì ṣáǹsì ìlà gọ́bákì lẹ́ìlì wà kùránà lè fájírì iná kùránà lè fájírì káàrà mẹ̀ṣùhúdá ọlọ́n àwọn tààtà ká tó bẹ̀rẹ̀ fàájá tààrùn awìlì tí áàdà tàlọ́kọ̀ à ń fàájá tàló sọ pé ṣubúì rákà méjèèjì ákè síta ni ákè sókè tàló sọ fún wa pé ákè ú ní zuri àti asiri tó bá di mọ́gíríbì méjì àkọ́kọ́ ákè sókè ẹlẹ́ẹ̀kẹta ákè jẹ́jẹ́ ìṣáì méjì àkọ́kọ́ ákè sókè tó bá àti kẹrin ákè jẹ́jẹ́ wa sọ zakata yọ fún kùránì sọ wípé ẹ̀yọ zaka àti ìmùsọ̀ látàwà áàtù zaka bó láṣẹ yọ zaka àwọn ló jẹ́ àwọn ló sọ fún wa ní sàmáàlẹ̀ oṣùrù gbogbo ẹni bá ti gbìn tó jẹ́ àgbẹ̀ tó gbìn nǹkan tí zaka wọ̀ tó bá rẹ́ lati òjò tó rọ̀ láti sánmọ̀ fi kórè yóò dá èrè oko rẹ̀ sí mẹ́wàá ìdá kan ní zaka èyí tó bá jẹ́ pé òun ló fún ara rẹ̀ ní sùlẹ̀ oṣìrì yóò mọ̀ jẹ́ ìdá mẹ́wàá méjì yóò mọ̀ jẹ́ ìdá kan nínú ogún one over twenty nìyẹn ta ló sọ fún wa iye ràkúnmí tá ní kìsàká tó wọ̀ iye màálù tá ní kìsàká tó wọ̀ iye ẹran so tá ní kìsàká tó wọ̀ sàká owó ta ló sọ fún wa wípé ìdá kan nínú ogójì owó tá a ní lọ́wọ́ lẹ́yìn ọdún kan o láti yọ sàká àwọn sọ̀hábà ní àmàlátìlẹ̀ àṣì iye lọ́lọ́wọ́ bá fi sọ fún wa ọlọ́run ní wà lẹ́bí bá ásàfilé omi yìí na rọ̀súlá káfún wa ṣúrọ́tù jímọ́ يذكر عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا به وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم lọ sọ́rọ̀kùn lè jí mọ́ à ṣúra 62 àyà ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ bí ẹlẹ́ẹ̀kẹrin sura kejì lé ní ọgọ́ta tí má ṣì sọ́rọ̀kùn lè jí mọ́ à ọlọ́run ní ẹgbọ́ dáadáa ẹjẹ́ oyé yìí òun ọlọ́run fún rárá àwọn ti ká lára òun lẹ́bí lẹ́ni tó ṣe wípé bá àgbà bí òun mọ̀ọ́mọ̀ lọ ta àwọn alárúbáwá lẹ́ṣà láti gbé òjíṣẹ́ dìde nù wọn ni torí pé Allahu aalamu àìsù ìyẹ́jì àmùrìsà látà ní Kùránì sọ ni ẹ ọlọ́run ló nímọ̀ jùlọ níbi tó fi sọ́fiṣẹ́ rẹ̀ sọlẹ̀ sí nínú ìlú àbí nínú ilé àwọn tó jẹ́ àfáà ń bẹ̀ lánàá ọmọ wọn pòfẹ́sọ̀ mẹ́sìn ni lónìí ọmọ wọn professor engineering ni wọ́n lónìí ọmọ wọn professor pharmacy ni wọ́n lónìí wọn ò já àfà àwọn tí wọ́n wá kó bàtà àwọn àfà yẹn lánàá tí wọ́n bu omi àgé tí wọ́n ń dà sọ́wọ́ àwọn àfà yẹn jẹ́ fi ṣíwọ́ àwọn wá lọ́mọ wọn jẹ́ professor Arabic àwọn lọ́mọ wọn jẹ́ professor Sharia àwọn ni wọ́n wá dà àfà lónìí ọlọ́run ní títò bẹ́ẹ̀ yẹn òun ló yé òun ló mọ̀ tó ń fi ṣe bẹ́ẹ̀ tó ẹ́ pé ọmọ rẹ̀ ò kú nínú kéw ìwé ló wá bàbá tí ò mọ̀ wé tí ò mọ̀ ọmọ rẹ̀ wá dà àgbà padà àwọn ọmọ àfá àgbà yẹn wá ń jánú pé ààyè bàbá àwọn tó ṣe bá àwọn jẹ́ ọ̀rọ̀ physics chemistry biology kọ́ là ń sọ lórí jíà ìbẹ́ẹ̀ náà ti ní kúrú sí ní yunifásitì wọn ni professorial shia ẹ̀sìn jókòó sí professorial shia ní university. àwọn eléyìí náà wà ní ulama ushia, níbí ẹ̀yin náà ẹ wá máa béèrè lọ wọn nípa ẹ̀sìn yìí tẹ́ bá fẹ́ wà lìjẹ́nà àbí physics lè ṣàlàyé bẹ́ẹ̀ ó ṣe kírun ní ọmọ physics bọ̀ mo ṣe ti zero level kò síbì kan tí a ti sọ̀rọ̀ ìrun àtàwẹ́ ń bẹ̀rẹ̀ tíṣà tó kọ́ amphithis ò ṣe ṣiṣẹ́ pepsi rifatia chemistry ò débẹ̀ biology ò débẹ̀ maths ò débẹ̀ ẹni tí ó sì apply physics chemistry biology maths sí ṣẹ̀rí àgọ́dọ̀ mọ̀ ṣẹ̀rí àtẹ́lẹ̀ tó lọ́rọ̀ ogún pépé ẹni tí ó pẹ̀gún ní tìṣirò kìí ṣe ní ti fíkíwò kákàkà kùránkà tù tó bá fẹ́ pín ogún gangan ó mọ̀ LCM lowest common multiple ó oyi ọ acf ó yẹ èyàn yóò sì mọ fraction tí ẹ bá mọ gangan kò lè pín gbó ṣùgbọ́n bá ti yúmọ̀ ṣẹ̀rẹ́ ànípa ogún pínpín tó wá mọ fraction ó mọ yóò rọ̀ ọlọ́run ẹ̀gbọ́n mi yé ṣúra àlàyé ní ìbá mọ́ ṣe ọlọ́run sọ bá yé nítorí bá ti nímọ̀ ní ò bá jẹ́ tó bá ti nímọ̀ ìsọkúsọ ló máa sọ ìwíkúwí kò ní jọra sọ́lọ́wọ́ ní tìlì umiyin ìtumọ̀ umiyu ní ẹni tí kò mọ̀ tí ó mọ̀ awọn àwọn kan máa ń awọn táwọn òpè kìí ṣòpè wọn ò wọn ò sì nínú àwọn ìjọ yẹn lọ́lọ́run ló ti gbé Muhammad àmọ́ àwọn àfáà ní se pé gbogbo mọ́kà ni ò àmọ́ mú ozone àwọn tó pọ̀ jù nù wọn ni ò lè kọ́ ni wọn ò lè kà ẹ̀rí pé ní ogun bádùrù nígbà tí ànábì ṣẹ́gun àwọn ọ̀tá tán nínú tànábì ní kí ó fira wọn padà ní àwọn tó mọ̀ ọkọ̀ tó mọ̀ ọkà nínú wọn wọ́n ní kí wọ́n kọ́ àwọn mùsùlùmí tí ó mọ̀ ọkọ̀ mọ̀ ọkà tẹ́ bá ti wá kọ́ wọn tí ó mọ̀ ọkọ̀ mọ̀ ọkà tán ẹ ti mọ̀ ẹ mọ̀ lọ́ọ̀dún yín atúyín lẹ̀ adáyín lẹ̀ èyí ní ṣe is bad ní bí ìrìnlẹ̀ tí ànábì náà bàbára kámọ̀ọ́kọ̀ kámọ̀ọ́kà Islam ó bàbára kámọ̀ọ́kọ̀ kámọ̀ọ́kà ṣùgbọ́n lọ́mọ ṣe bẹ́ẹ̀ kí lọ́wọ́ wá ní ṣe yatlu alayhim ayati ń ké àyàtùlá tàà níjọta ìdárayá àbí ìpalẹ̀mọ́ fún níjọ àkọ́kọ́ pẹ̀lúpẹ́ ayatullah alkauniya àti ayatullah ashariya àwọn àmì ọlọ́run ti ṣẹ̀rí ọ̀lá ń pè ní àyà kùránì ọlọ́run ní ànábì wá ń ké kùránì fún àwọn sàábé yẹn tọ́pọ̀lọpọ̀ ọmọ ká ń anábì ń fọ̀ wọ́n mọ́ kúrò níbi ìṣèkèfèrí anábì ń fọ̀ wọ́n kúrò níbi mùnáfìkì bó lẹ́gbẹ́ kò sí mùnáfìkì ní mọ́kà dára tẹ̀síwájú wọ́n yóò alìmùhúmúlì kìtàbà anábì wá kọ́ wọn ní Kùránì alìkìtàbà wà lè hikima in tún kọ́ wọn ní ìjẹ́ ń pè ní hikima àwọn àfáà ń bí tẹ̀fìrì ní máa kí ní jẹ́ hikima yẹ wọ́n ni alẹ́hikima tó iya tẹ̀fìrì al-Qur'an ayé bayanu al-Qur'an àlàyé kùránì ó là ń pè ní hikima ní àyà yẹn kí lẹ́rí nínú kùránì ọlọ́run iná ọlọ́run ìrẹ́ ànábì inna nahnu nazzalna alayka dhikra litubayyana lin-nasi ma nuzila ilayhim olóòdì àwọn aláṣọ àdíkírù ìrántí kalẹ̀ fún rẹ̀ ànábì aláṣọ kùránì kalẹ̀ fún ẹ aláṣọ kalẹ̀ fún ọ litubayyana lin-nasi kó bá lè ṣàlàyé fáwọn èèyàn ma nuzila ilayhim ìta sọ fún ìdáni ìsù ìltànà ìyà súnnà takú àsúnnà tó híyà tafsiru lè kùrán ayé bayanu lè kùrán alẹ́dí bayana rasulullah sallallahu alaihi wasallam ní asahabihi وطلقناها من الصحابة àlàyé tánàbí ṣe fáwọn sàábé ní jẹ́ súnnà táwa náà gbà látọ́dọ̀ wọn pẹ̀lú sírísálà kò sáàfà kan láyé yóò láàfà àbí tó bá lóhùn láàfà èṣù láàfà ẹ̀ ni annel ìmá yankọ́símú ìlà kìsìmẹ́nìrọ̀ ìsìyẹ́ ìní alẹ́ ìlmù wàhábí wà ìlmù kẹsìbí fa ìlmù wàhábí yankọ́símú ìlà ìlèhámù ìlàhí wà ìlèhámù ṣètọ́ní torí jẹ́ ń pè ní ìmọ̀ méjì ló pín sí àlèwáháyù èékọ́lọ̀ fi ránṣẹ́ àbíká sọ pé àlèkẹ́sìbú wàlèwáháyù bẹ́ẹ̀ ni èkejì èékọ́lọ̀ fi ránṣẹ́ ni wáháyù kẹ́sìbù lè bá ṣiṣẹ́ fún èèyàn lè ṣiṣẹ́ kó fẹ́ dà náà bì ọlọ́run ní mọ̀ yẹn tó wù lánàá bì wàdúhà wàlẹ́ìlì ìdá sàjá máa wàdà ákàrọ̀ búkà wà máa kọ́là wàlàlẹ̀ àkírọ̀tù khairu laka minal ula ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فهوى ووجدك ضالا فهدى النبي محمد صلى الله عليه وسلم ní àríyá ضالا lẹ́ni tí ò tí ìdójú ọ̀nà mọ̀ fàhádà awáfọ̀nà mọ́ kí ló dé tọ́lọ̀wọ̀ lọ mú Abu Jahal kó fọ̀nà mọ́ kó wá dà bí èé tọ́lọ̀wọ̀ mú Abu Lahabi Allahu a'lamu àìsù yẹ̀kí inna Allaha sami'un. Allahu yastafi من الملائكة ومن الناس رسلا ọlọ́run ní máa yan nínà mẹ́láìkà nínú àwọn mẹ́láìkà rúsùlá àwọn òjíṣẹ́ nínú wọn wà mínà náà sàtàwọn èèyàn àwọn mẹ́láìkà kan bẹ̀ wọ́n èso jíṣẹ́ mẹ́láìkà Jibril ọ̀rọ̀ ránṣẹ́ ọlọ́lọ́yàn tọ́bọ̀ ọba sọ wípé alámẹ̀ ń ṣàdídìlùkúwà ẹn tó pànàbì ní Kùránì tó fi máa tọ́lọ̀ ní kó lọ kọ́ ànábì ní màláíkà Jibril wàlàkọ́dírọ̀ a òbílì ó fòkìlì mòbílì ó rí màláíkà Jibril lókè lóréré ọlọ́wọ́ aróyìn malaika Jibril ọlọ́wọ́ bá ní mùtọ́in sàmà àmín mùtọ́ sàmà àmín màláíkà Jibril aláṣẹ lòun náà níbẹ̀ ní sánmà tí wọ́n ń tẹ̀ láṣẹ àmínú olùfọkàntán ni ẹni afọkàntán ni kò ní sọ̀sọ̀kúsọ kò ní wíwíkúwì nítọ́lọ̀bá ní owí ní òwì kọ́lọ̀ tó wá ṣáájú mọ̀bá ìtàmà ní ìrọ̀ àtàbùsọ̀ ìtàmà ní wàlà kọ́dírọ̀ bí kú wà sí màláíkà Jibril alágbára lòun náà ìndàtìlẹ̀ àrṣì lọ́dọ̀ ọlọ́run ọba tó ní àláràṣí makin ọláyè kẹlẹ̀ mọ báyẹ̀yẹ ti tó mùtọ́ in sàmà níbẹ̀ mùtọ́ àmàlẹ́kà tún tẹ̀lé àṣẹ mo rò pé ọlọ́run ló yàn nínú àmàlẹ́kà ọlọ́run ẹni tó wò lò mọ̀ ránṣẹ́ màláíkà ikú òjíṣẹ́ kan ní kí ni iṣẹ́ jẹ́ máa gbẹ̀mí wàláwù àwọn mọ̀lẹ́kà kú nìkan kọ́ ní dẹ̀mí ìgbà ó ní àwọn olùrànlọ́wọ́ ìyẹn kùrọ̀ bí mú wá ní jámù dàtẹ́ ń ní ọlọ́rọ̀ ni wà náà akọrọ̀bù ilé ìmí nǹkan wà asúnmọ́ ẹni tó ẹni tó fẹ́ kú yẹn a súnmọ́ ju ẹ̀yin tẹ́ ń wò yẹn lọ tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ń sunkún yẹn ojú yín ni òríran rí wa àwọn owó ni àwọn mọ̀lẹ́kà tó fẹ́ gbẹ̀mí ẹ̀ àwọn ni ó kọ́ dé kí mọ̀lẹ́kà ikú tó dé tọ́lọ̀ iṣẹ́ tó rán wọn nìyẹn wà nẹ́ẹ̀sì àti gọ́rùkan wà nẹ́ẹ̀ṣìtọ́ ti nẹ́ṣìtọ́ wà sábì àti sábì hàn fà sábì kọ́ ti sàbẹ̀kọ́ fálímù dábèrọ ti amúrọ̀ gbogbo àwọn mẹ́lẹ́kà ìyànà ló rán wọ́n ṣẹ́ fálífàrí nínú ṣúra tó tẹ̀lé amẹ́yẹ́tọ̀ sáàlì wálímúrí sàláàtì ọrìfà wàlẹ̀ àtìfà tí àfà wà náà sírọ̀ sí àti ọlọ́run rí gbogbo àwọn ìran ànábì nóòhù lẹ̀ kó tó ní nóòhù wọ́n ni wá jíṣẹ́ gbogbo wọn sì ya kàbàkàtà wọ́n ya wọ́n ya ya wọ́n ya wọ́n ya nǹkan wọ́n ya kòndárù kalẹ̀ kòndárù àwọn afọ́ǹtẹ̀ sírì ni wọ́n dáàbò arákùnrin onígbà ayé ànábì sọ́ọ̀lì fóun ló sọ pé kẹ́ parakún mi wọ́n rẹ̀ ń jẹ́ kòndárù tó náà bá ní kòndárù ó yẹ kó jà kòndárù olómú ọlọ́run ní nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì núhù olàdẹ́bì Ibrahim oúnjò nígbàtí ọlọ́run kò mi payé wọn rẹ́ngbà náà ó wá kú núhù àtàwọn tí ó gba Islam péréte àwọn owó ń wẹ́ àwọn díẹ̀ pápá kan náà àwọn àfọ́ ní tẹ̀sírì tí wọ́n fi bàlágà ṣàlàyé pé wọ́n mo rò pé ìlànkọ̀sínà àmọ́ wọ́n lò lẹ́yìn yẹn àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ẹni tó tún jó jíṣẹ́ onítàní ànábì Ibrahim kọ́lọ̀ tó wá mọ́ sọ pé àánú àrọ́mọdọ́mọ wọn sábàlọ́wọ́ wà tílíkà hùjátù náà ẹ̀rì tún àwọn ànábì ọlọ́run títí títí wàrúsùlá àwọn òjíṣẹ́ kan bí asọ̀tàn wọn fún ọ wàrúsùlá àwọn ànábì ọlọ́run bẹ́ tá asọ̀tàn wọn bá nàbí àmá kò sí ṣàǹkó ń bẹ̀rù kò sóògùn ní bẹ̀rù kò sọ onílànà wọn kò sọ ya ń bẹ̀rù kò sí gbogbo àdúrà àwọn kan sọ pé àwọn ànábì ọlọ́run ti wà nù fún eṣe o kò sí Bob Marley ń bẹ̀rù kò sí Patrice Lumumba ń bẹ̀ o sáwọn èèyàn bẹ̀ kò sí Kwame Nkrumah ń bẹ̀ kò sí Fẹlá nínú wọn o kò sí ẹgbẹ́ alisa láti inú wọn ò tọ́lá àwọn kẹgbà bí prọfẹ́tì láwọn yẹn náà gbàgbé Bob Marley sọ for how long shall they kill our prophet so these are not our prophets àwọn táwọn sọ yẹn ṣe wọn o kò sáwọn gúsánà Buddha nínú wọn o kò sáwọn eh, bàbá eh, kí lórúkọ nanak ní India kò sí bàbá nanak inú wọn o kò sí gulama ahmed inú wọn o àwọn ọlọ́run kọ́ láwọn ẹ̀ o èyí tọ́lọ̀ ń sọ fún wa yẹn lámọ̀ kí ni fi sọ pé wọ́n iṣẹ́ ànábí ọlọ́run ó pọ̀ àmọ́ nínú ẹ̀ ní pé kò gbọ́dọ̀ wá lẹ́yìn ànábì wa Muhammad torí kọ́tàmà lọ́rú tààlá àrìsáàlá bìrìsáàlá sí nàbí ìnà Muhammadin sallallahu alaihi wasallam ti bá dàrọ̀ sún ṣé ẹ̀yìn ànábì ló dé ní ara ṣùgbọ́n ṣé yóò padà wá ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ ni nínú ẹ̀ àwọn tó dé ṣáájú ànábì bí aristótù tó rá nǹkan bí ní ipá ànábì ọlọ́run ní aristótù àwọn nǹkan bí ní ipá ànábì ọlọ́run ní sócrates àwọn nǹkan bí ní ipá ànábì ọlọ́run ní democritus àwọn nǹkan bí ní ipá ànábì ọlọ́run ní akidemus gbogbo àwọn ọ̀hẹ́ wọ́n èyí sí ànábì ọlọ́run kí nìdí kò sí tàwhídì nínú tí wọ́n pè pè sí tọ́rọ náà sọ fún wa nù kùránì wípé iṣẹ́ kan náà ní gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba mú wa nígbà tọ́lọ́run sọ pé àwa sọ pé la'in àṣírọ́kù tí gbogbo wọn bá ṣẹbọ gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe ó sì bàjẹ́ ọlọ́run wá ń kìlọ̀ fánà bíi pé ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك

àwọn ànábì ọlọ́run táwọn èèyàn pè lánàbí ẹn a rí pé wọ́n pèpè ìṣẹ́bọ̀ irúfẹ́ lá ancestor ní ma ń sìn ní Kalakuta Republic kó tó bẹ̀rẹ̀ eré yóò àwọn tó ti lọ àwọn òkú àwọn ní oṣù tó mú ṣíríkù ní Bob Marley ó pọ́lọ̀ ní já ọkọ̀ ọlọ́run ó sì wà lára àwọn rastafarian àwọn rastafarian sì gbà pé halisalasi emperor halisalasi ti Ethiopia wọ́n gbà pé is God incarnate ọlọ́run tó wá sáyé láwòrán èèyàn ni ẹlọ́ka náà ẹ̀rí tí ẹ̀fọ́ halisalasi gbà tó lọ sí England Queen of England bowed down for him ó tẹ̀ fún because it's the only country in Africa that was not colonized ó làwọn organisation of African Unity jẹ́ ń jẹ́ OAU tí wọ́n ti lọ fi headquarter OAU ńgbà náà sí Ethiopia torí pé ìtàn sọ pé kò sí ìjọba amúnisìn tó mú wọn ṣèrí ní Ethiopia ọlọ́run kó ṣàánú wa àwọn sàábé hàmà láti lè wá èyí àwọn ni ó tọ́ wa ní kùránì ọlọ́wà ní nínú àwọn sàábé ẹwọ wà mọ̀ ọkọrùn ún mọ́ká àwọn tó pọ̀ jù kí nìdí kèé ṣe ìtìjú kèé sì ṣe àbùkù fún mùsùlùmí tí àwọn táa sọ kó gbáwájú àwọn ẹni àkọ́kọ́ wa mọ́kọ̀ mọ́ká ohun gangan ni fáàrí torí kí ni ẹ̀sùn àdàkọ òtẹ́bì kànáàbì sàfẹ́ bíbélì ti dáyé kànáàbì ò tó dáyé ẹ̀tí ò bá mọ̀ kó mọ̀ kátọ́wà sọ pàórẹ́sà àti ìjìlá bíbélì ni àdàmọ̀dì pàórẹ́sà àti ìjìlá àti zẹ̀búrá Ṣẹ́gbọ́n tí mo ń sọ yìí. Àdàmọ̀dí kí mo pé, Bàọ̀rẹ́sà, Ìjìlá, Ìsàbò, orin bíbélì. Tẹ́kì ẹ̀, Andẹ̀gbéṣọ̀ Ìjìlá. So bíbélì ti wà ṣáájú ànábì, káwálà ànábì máa kọ ànábì máa kà. Ṣẹ̀fá ọ̀rọ̀ ní ìwà àtànábì sọ tó bá ní bíbélì mọ́lò lọ jà kọ́ ń bẹ̀ ni. Wọ́n níbẹ̀ ànábì ti kà, ìgbàtọ́lọ́wọ́ ni wọn kò mọ́ àtàánú lọ́lọ́ fi ṣe fáwa mùsùlùmí abálájọ tọ́lọ̀wọ́ bá sọ ipé àlèyà ọmọ akmọ́tù lójú àgbẹ̀bí ìgbà tí ó kò ní pẹ́tànà bí ó láyé ọlọ́ni àlèyà ọmọ lónìí Àkùmọ́tù lálú, tí ó bá ní àkùmọ́là to complete. Eh? mo ṣe àṣẹ pé ẹ̀sìn yín fún yín náà. Wọ́n Mo wá parí ìdẹ̀ra mi lé yín lórí ẹ̀mọ́tì rọ́ṣì ẹwò yàtọ̀. Píparí àtàṣe pé, kíríkí làwọn gbélégún ó pọ̀ òbí igbí yìí a ní kò ṣe ṣe ń bà kan sí bí o ṣe ó sì níṣẹ́ ti parí ọlọ́run ni ó pé ó parí in tó bá fi kún kí ní ó ṣe yóò bà jẹ́ ìlànẹ́bì mi ní àpèjúwe ní àtàwọn ànẹ́bì tí ń bọ̀ ó dàbí ilé kan tí wọ́n kọ́ tó rẹwà àwọn èèyàn wá rọ kíká ẹ̀ wọ́n wá rí àlàfo búlọ́ọ̀kù kan bẹ̀ gbogbo èèyàn wá sọ pé ilé yóò bá sì pé kì bá parí o tó bá ṣe pé a lè rí búlọ́ọ̀kù kan dí ihò yìí ànábìnrin anà lùgbọ̀nà anà kọ́tẹ̀mẹ̀nàbí èmi ni búlọ́ọ̀kù yẹn ìyẹn ni pé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ti ń bọ̀ òun lòun wá jẹ́ kó pé sallallahu alaihi wa àṣé nígbà tó lọ́wọ́ ọba ò jẹ́ kànà bí ọmọ ọkọ̀ màákà àṣáṣe pé iṣẹ́ ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn sàábí ò mọ̀ ọkọ̀ màákà wọn ò bá sọ pé wọn ní pànàbì lẹ́yìn àṣáṣe pé iṣẹ́ ló jẹ́ tó dínà mọ́ gbogbo àwọn tí ò bá fẹ̀sùn dídá bíbélì kan kàn والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته إنك قرآن فوا ويزكيهم إن فهم من الشرك والكفر kó o tún bí ẹbọ ìmọ̀ ogún pẹ̀lú ọlọ́run àti ṣe pèpè rí wà lè hikima ń kọ́ wọn ní hikima tí mo ti ṣàlàyé pé àlàyé kùránì Ó tilẹ̀ jẹ́ báwọn táa gbé ọ dìde láàrin wọn, inú fọ́nú fọ́ra ni wọ́n wà tẹ́lẹ̀. Ṣọ̀lá nínú àmì ní ẹwà, àwọn làwọn tó ṣe wípé Ibrahim wá Mọ́kà, ó kọ́ Kàábà ẹmọ́ fi kírun. Ó fọmọ rẹ̀ kalẹ̀ nígbàtí ò gbé bẹ́ẹ̀. Ismail ẹmọ́ kírun ní kọ́ wọn, Ismail kú sáìkú. kò ju bí ọgọ́rùn-ún ọdún mélòó kan lọ amúrùgbónà ló ayì ọ̀kanú àwọn ọmọ ọmọ anábì wa ó lọ sí ilẹ̀ Persia ó lọ gbó ṣàwá ó sínú Kaaba àwọn èèyàn ní àà ah, tuntun dé wọ́n rọ́ lọ ọbẹ̀ díẹ̀díẹ̀ ń sọ̀rọ̀ nípa ìtàn àwọn pàápàá àwọn ará ẹ̀rì bó inú mùsùn àyẹn ni wọ́n wà àmọ́ wọ́n mọ̀ pọ́lọ́wọ́ ọba kan jẹ́ Allah arákùnrin kan kọ òwe kan gbà kan DJ Moshe who is this Allah àwọn méjì nínú àwọn gbangba làṣà mùsùlùmí ta nígbà náà tó fi dòní alájá mọ́ alága náà dọ́kítà mọ́ alága àwọn méjèèjì wá lọ jókòó wọ́n rọ́jú ìwé yẹn wọ́n bá yí ẹ̀ jẹ́ mo béèrè dàrẹ́jì lọ́wọ́ dọ́ta àwọn alága ní àwọn òríwé ìyẹn kọ àgbà táwọn kò láàrin àwọn èèyàn tó ráwọn bc àwọn lọ jókòó nítorí ìwé kan wà tí ó ní ẹ̀ṣẹ́ tó rí wọ́n ní àà kò sáàyè mọ́ bí ìgbà yẹn fún sọ tí ó wá pa gbogbo òṣà rẹ̀ ó bá wọn jágún ó wá ní òṣà bàbá òyìn máa pè aláìmọ̀tán ni òṣà tó wà kò gbọ́ lárúbáwá ó ń ka transliteration lárúbáwá tá ara sí roman roman letter abc tá a fi kọ tẹ́ǹpẹ̀ transliteration olóka kò mọ̀ pé aláàtù ó yàtọ̀ sí alọ́ọ̀hù sàbẹ́lẹ́ wá kọ́ English Allah náà lẹ́kọ́ wá rò kó rú Allah òòṣà nìyẹn ó sì wà ní Kùránì náà Àpàrọ̀ àìtùmùn láta wàlẹ̀ ọ̀zà òṣà ni. Ọlọ́run bá ní Aziz, èṣù náà ló ní ọ̀zà. Ọlọ́run ní Azà, tó ní ọ̀zà, ẹ̀rí pé wọn.

ìwọlẹ́bí bá sàbílì omi ẹmọ́ jáde o mo sọ gangan lánàá nípa ayà yìí mo ní tàbá ṣọ́ra ó lè jẹ́ gbogbo àwẹ̀ ilé ayà lánàá tú àbí ẹ̀gbẹ̀rẹ̀ náà ọlọ́run tí ó mọ́kọ mọ́kà láti gbé gidi olóòsù mọ́kọ mọ́kà ìyàtùlọ̀ àrẹ́

kọ́lọ̀n kó ṣàánú wa ìta wí èyí tó bá mú bẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá aláà ọlọ́mọdún wá lábẹ́rẹ̀ èyí tí ò bá mú bẹ̀ wá lọ́dọ̀dọ̀ ara wa àti ṣe ìtọ́n ọlọ́run wa gbogbo ẹni ó bá ti já lẹ́yìn ànábì ò lè wà kò lè ṣe kí ni kò lè wà jẹ́ náà tó ní pé ìwọ tó bá jọ́ lẹ́yìn àmẹ́bí ní ìsìn inú náà ló lọ́fọ́ṣọ́ alọ́mù lẹ́yìn ìṣẹ́gbọ́n ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا wọ́n ní